òun náà ni ọlọ́run bá wà subhanahu wa ta'ala ó ti jó yé wa ní al-Qur'an ipe ṣaitan àtàwọn ọmọ rẹ̀ àwọn náà máa fẹ́ yàwó àwọn tẹ́tẹ́ ló bá lánàá aliyata dáadáa àwọn ìjà àwọn àtẹ̀tẹ̀ náà máa níyàwó ọmọ sí márìjì àwọn àtẹ̀tẹ̀ náà fẹ́ ìyàwó wọn a máa fẹ́ nínú ara wọn wọn a sì máa fẹ́ nínú. àwọn ohun ànábì ádámà fẹ́ni tí ọba fúnra rẹ̀ lè fún wọn. òun ni wọ́n pè ní ọkọ̀ ọkọ̀ tó ní yorùbá ọkọ̀ ooru àlìjẹ̀mọ́ ní jẹ́bẹ̀. tọ́ba ti dé sínú ayé arákùnrin yẹn máa bá aláṣepọ̀ lóṣù máa àmọ́ arábìnrin wọn sọ pé ní má nígbà wọn ti wà At the àti ẹjọ fifty five forty five forty yà gbogbo ẹgbẹ́ ọmọ wa bẹ̀ wọn ní màkó tó lọ́kọ́ tálọ́kọ́ rẹ̀ jẹ́ mọ́ àlùjọ̀nù ní jẹ́ bẹ́ẹ̀. abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ sáà sọ àkọ́kọ́ bí aburú wọn. ẹ ní àlùjọ̀nù tí awé yìí àti sàlàyé lánàá yìí pé èṣù gan ni eléré wọn táwọn ní kìkìlì yìí nígbà tí ọsẹ ọlọ́run nígbà tí ìbílísù ṣe ọlọ́run ní inú àlùjánnà ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim qala fahbit minha ọlọ́run ní bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹnìkan náà ló ní ìrìnàjò òun náà ní àdáyà wàhálà náwó pátákàlà ibi wọn ló wá sọ̀rọ̀ àrẹ ọlọ́run ọkọ̀ wá ṣèṣìrajà onírọ̀jà gbòde jáde ìnáka mìíràn sọ́ọ̀rì ó ti jèyàn kékeré láti lọ ó jèyàn pàtàkì mọ́ lórí ìbí ọlọ́run. àárín àwọn ọ̀dà ìjà lọ́lọ́run lù àwọn ọ̀dìjẹ́ tẹ́lẹ̀ kọ́lọ́wọ́ tó mú ìbùdí jáde láàárín wọn kó tó wá fi sáàrin àwọn màláíkà ọlọ́run wá ní ká màláíkà ń fẹ́rí kalẹ̀ fún ádámà òun lòun ní sẹ́kẹ́rì ọlọ́run ní fẹ́rí kalẹ̀. قال فانظرني إلى يوم يبعثون ìdí wọn sọ ni pé fanzurni ìwọ ọlọ́wọ́ wa fi mí lẹ̀ ilé ayé wọn mi yóò bá a lọ́wọ́ níjọ́ àmà. قال إنك من المنظرين ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala ó ní mo sì fi ọ́ lẹ̀ gẹ́gẹ́ bí tọ́wọ́ náà kádàrá wa. qala fima aghwaytani ó ti wá sọ mí nù báyìí ó ti sọ mí bíi eléré ibú la aq'udanna lahum siratakal mustaqim èmi náà wà á dúró lójú ọ̀nà tí wọ́n gbà sí rere ojú ọ̀nà tí wọ́n gbà mànà ojú ọ̀nà tí wọ́n bá wà lìjánà yìí ló dé wọn bẹ̀ yìí máa wá darí wọn kú ojú ọ̀nà tí wọ́n fi ní rí ọ̀dọ̀ lọ. ثم لنأتينهم من بين أيديهم èmi ọmọ wa bá wọn ìmọ̀ ló bá wọn mọ̀ lẹ́bi ádámà níwájú wọn ìmọ̀ kó bá wọn wájú tí wọ́n bá kọjú wọn bí wọ́n bá tẹ̀yìn sí mi ní í sọ wọ́n nù wà á ká ìmá ní tí wọ́n bá gbà pọ̀ tó lọ wọ́n bá mi bẹ̀ wà á ṣàmá ìní tí wọ́n bá gbà pọ̀ sí lọ wọ́n bá mi bẹ̀ wà á tẹ̀yìn lu àbàkàrà ọ̀hún ṣáàrì. ìwọ lọ́wọ́ àwọn ẹ̀dá rẹ̀ náà dá yìí ọ́ padà ní pé wọn ò ní dúpẹ́ fún wọn lọ́wọ́ wọn ò ní sin lọ́wọ́ ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sin lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n bá gbà pẹ̀lú lórí ládùúgbò yìí ẹ̀yin mélòó lẹ́nu sáfù wọ́n bá kọjá tó ń lọ lọ́sẹ̀ tó ń fẹ́ kí á sùn ẹ̀yin mélòó lẹ́nu kírun wọn bá sùn kírun àwọn èèyàn tẹ̀sí rẹ̀ wọ́n sùn nìkan ẹ̀yọ́ mọ̀ yára mi ẹ̀rí àṣetánì dára wù àtúnṣọlá láti ọmọbìnrin láyé ìbílẹ̀ olùgbà wọn. àwọn ọmọ ìyá rẹ̀ ni wọ́n pè ní kí ni àwọn àlùjànnú ṣayàtì jìn wọ̀lẹ́tì. علاقة الجن والعين علاقة الجن والسحر àlìjànnú tí àwọn pariwo yìí tá a pè ní ṣèṣọ́n àtàwọn ọmọ rẹ̀ wọ́n á máa dára kọ́ lọ́gbàá lára ọmọ nàbí ádámà. asàlàyé yẹ láti nípa àwọn aburú wọn. àwọn àlùjànnú asọ́lá la pé eréṣin méjì ni wọn àlùjànnú ti ń bá ní gbé àtàlùjànnú ti máa ń wọnú ayé ìdí bọ́ pé ẹ̀ka máa gbé lọ́jọ́ tí ayé tó fi jáde láyé. àwọn èyí tó bá wá báyà lálejò nígbà tí ọba ti máa dárúkọ ọlọ́wọ́ bá tí ọba sáti ọlọ́wọ́ wọ́n wá pawọ́pọ̀ pẹ̀lú èyí tó wà nínú ilé wọ́n máa wá darí ayé ẹ̀sìn ni wọ́n bá fẹ́ ọlọ́mọdé ẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wá wá bẹ̀. àlejò tó dáa yìí ó ní bàbá pẹ̀lú ojú. Ànábì àlàyé ló ha Ànábì mi kí wọ́n rájú mọ́ yàrá yìí wọ́n sì máa ro èrò burúkú kí n tí wọ́n rò sẹ́sẹ́ ní kó sì máa lára yẹn Ànábì ní òdodo wọlé wọn kára ṣe ọsàbẹ ọlọpàá tọmọdé pé kí nǹkan bẹ ní máa ń gbà wájú kádàrá rẹ lọsàbà fàtó làáyé ojú ọmọ anábì ádámù ọba gbà wájú kádàrá àtúntò àjẹjẹun àlàáyé nù àyìnà ojú méjì lọ́wọ́ àyìnù ìnsí wà àyìnù jìnnì ojú tọjẹ pé ọmọ anábì ádámù ni ó wòye tọmọdé wò ó nítorí wọn gbọdọ̀ lẹ́mìí lábúrú pípọ́ máa ṣẹlẹ̀ síyàn àlìjẹ̀nu tó wà ní kàràkàrà nínú àwọn ọmọ ìbílísì yóò wà lọ́dẹ bá kàtí wù yóò lọ́dẹ bá jẹ. bọ́bá jẹ ilé bá di yóò di wíwú wẹ̀yìn tọ́ba jẹ ẹwà yóò bẹ̀ wà dájẹ́ tọ́ba jẹ pé orin kan orin náà bọ̀ mọ́tò lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda dáadáa pẹ̀lú yọ̀ǹda ọlọ́lọ́ ó ti wà lọ́dà ní alẹ́ sọ́sọ́lá lókìtẹ́ pé tí ọba gbówó lé asan àtúnṣe ìlérí kí ni wọ́n sọ wọ́n yé nínú máa mi ká lima ti la ìta mi kú lè ṣẹṣẹ ọdún wà ha wọ́n mi kú lè ayé ìlà mà. ìfi sọ ọlọ́wọ́ kú òdìbí gbogbo àwọn abubu tó lọ dá nínú àwọn ẹranko olóró pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run kọ́lọ́hún sọ yín níbi abubu ṣèṣọ́ kó sì sọ yín níbi ojú àwọn tí máa ń rán jùmọ̀ ojú fasọ ya ọyọ máa ń sọlẹ yorùbá wọn òdododo kì í wá sasọ nìkan kò sí tí o lè fà yàrá pẹ̀lú ìrọ̀dẹ́ ọlọ́wọ́ bá wà ní. àlẹ́ mi sọ fún sọdún ọ̀rọ̀ mi ibi akitọ̀rọ̀ máa yẹ mọ́tò mi ní mo máa ti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa kú òjijì nínú àwọn ìjọ mi ní sábà bẹ̀rẹ̀ àì nítorí àrà jùmọ̀ ìnáná. kí wọ́n ní àsìkò tó lẹ́lẹ́ àṣepọ̀ náà ni pé àwọn àlìjáde burúkú àwọn rìn káàkiri ojoojúmọ́ ni. tí wọ́n bá ti rí ẹnìkan tí ìmọ̀tọ́ni tọ́jú adáfẹ́ fẹ́ bàjẹ́ wọ́n dúró jì. bí wọ́n ti wá rò lẹ́sìn àlìjáde tinú lé yọ̀wọ̀ fún àlìjáde ìdájí ní yọ̀wọ̀ fún ní information wípé ara alágbèdá mọ̀ wá wọn á ti fẹ́ bàjẹ́ o àwọn tó wọ́n wá gbàgbé fẹ́ bàjẹ́ mọ́tò làbẹ̀ kó bọ́bá jẹ́ ẹni ọmọ báyìí ọfà kan jáde ọfà táyọ̀ fojú rí yọ lọ mọ́tò náà tọ́ba ti wọ̀ ọ́ tọ́ba ti jáde báyìí àlìjáde tọ́ba kárakára yẹn yọ wà bá yẹn lọ òun àti ẹni ni wà wọ mọ́tò náà tọ́ba ti wọ bẹ́ẹ̀ ìjẹ́jẹ́ fún kàkà yìí. wọ arọrọ tí ọlọ́run fún yóò sì dọ̀dọ̀ alìjẹnú ni alìjẹnú ni sábà tó wà lọ kádà lọ àmọ́ sábà bí sábà bí alìjẹnú ni. àwọn àlùfáà wà lọ sí wà iyaka alladhina kafaru la yuzlikunaka bi absarihim ìwọ Muhammad díẹ̀ lókù àwọn kèfèrí la yuzlikunaka wọ́n fẹ́ fi ojú wọn wọ́n fẹ́ fi yí ọmọlẹ̀ la yuzlikunaka wọ́n fẹ́ fi ojú wọn bí ẹ̀kọ́ sọ́ọ̀rì ni wọ́n fẹ́ fojú wọn yí ọmọlẹ̀ kéèyàn máa ṣe wá sí kó sì sùúrù ìgbà tí wọ́n rárá bá gbé yé ni wọ́n fẹ́ fi fún àtẹ́bí yẹn bí ẹ̀kọ́ sọ́ọ̀rì ni. ọlọ́run ní kí ni pẹ̀lú ojú wọn lámà sábẹ́wò dídìrọ̀ nígbà tí wọ́n gbọ́ kí ni nígbà tí wọ́n gbọ́ tí wọ́n anábìtọ̀ sàlàyé rẹ̀ fún wọn. áyà yìí ojú yìí wa ipe ọlọ́run bá wá fi rí lẹ̀ nínú alukur'an wípé àlìjánu ní ipa tí máa kó nínú alámàrí àwọn tí wọ́n lọ́ra jùmọ̀ ní. àwọn àlùfáà wa wọ́n jó yíwa pé àyàfi wa Yakub aleyhi salatu wa salam wọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yà Yusuf tí wọ́n lọ sí. àwọn ọmọ ìyá Yusuf tí wọ́n lọ sọ́dọ̀ Yàkú alẹ́ bí yà ẹ̀ tí wọ́n lọ sọ́dọ̀ Yusuf lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ kọ́ òlọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ara láti màtá yẹn. Àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ìyá ní sọ pé yá bàdí yá bàdí ẹ̀yin ọmọ mi láàbẹ̀tẹ̀ tòlú mi bá mi wá ìdí. ẹ má gba ojú ọ̀nà kan náà wọlé. wọ́n ti tòlú mi ní àbúwá ibi mọ̀tàfàrà ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní kẹ́ ìgbà wọlé òun tẹ́ bá fẹ́ wọlé òun sínú àfihàn. ikí màwúlọ́wọ́ rẹ̀ ikima wo lọ́wọ́ gẹ́gẹ́ ikima wo lọ́wọ́ àwọn ẹ̀ ikú ẹ má gba ojú ọ̀nà kan náà kọjá ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹgbẹ́ gẹ́gẹ́ ní ẹgbà àbí ojú ọ̀nà tó gba ẹnìkan yọ sátọ̀ ẹnìkan kejì àwọn àbá wa wọ́n ní ikima tó wà wọ́n bẹ́ẹ̀ òun náà ti pé anna yakuba fásiyà àlẹyìn àtúnṣe ọ̀nà síbi olódò ẹ̀rú ń bá àtẹ́bí yakubu kí àwọn èèyàn ọmọ sí kí wọ́n má kó dúbọ̀ àwọn ọmọ yẹn la torí gbogbo àwọn àyà yìí ọlọ́run wọn yá yìí wọ́n tún wá jọra wọn. bẹ́ẹ̀ bá wọlé tẹ́ bá wọlé lọ́nà kan náà ojú ó ojú ó fọkọ́ àwọn àlùfáà ní ọlọ́ọ̀ni wọ̀ ní sẹ́lẹ̀ káàtì ìdá hasad ọlọ́wọ́n bọ̀ wọ́n sàì sọ mi kọ́sọ́ ẹ̀mí náà níbi hasad hasad òun náà lẹ́nu ti gbẹ̀ gbẹ̀ ojú ló sì rí orí kótó máa tẹ́lẹ̀ kótó máa pẹ̀ pẹ̀ tọ́ba ti wá pẹ̀gà ìjọ máa wà nínú ẹ̀mí ẹ̀ pé kórè wọ́n bọ́ kórè wọ́n bọ́ bọ́ba ti wá rò lẹ́yìn àlìjánu ní ọjọ́ bá àlìjánu ta ọba ó jáde àlìjánu ta wọ́n wá jọ wọ ara ń pọ̀ bí wọ́n bá ti débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọ́n wá rí pé àtìgbà táwọn bá dùn ẹni yẹn nú káwọn tó dùn mẹ́ kí ni dùn ní ń tọ̀hún oníkíkan ó dégé kíkan ó bàjẹ́ ọlọ́run tẹ̀sán ní kọ̀ọ̀kan wá wá bẹ́ẹ̀. anabi sallallahu alaihi wasallam anabi rí ọmọ kékeré kan lọ́dọ̀ ìyá wa Ummu Salama anabi ni ọmọ kékeré fi wajhiha sufa kíkan rẹ sọdọsọdọ kankan bẹ ní ibi ẹkẹ báyìí fakala rasul anabi ni Ummu Salama ìṣẹlẹ kúlà ẹsùn lókè àwọn ẹka àwọn orúkọ Ọlọ́run tí yàn fi Ọlọ́run tí pàdé obìnrin káyà ẹka àwọn yìí fa ìdàbí ha lágbàrọ àdìjànú tó rájú mọ àlìjẹnu wa máa dára ní mọyàn lọ́tọ̀ láì sí pé ọmọ èèyàn kan ra ní mọ bàbá wọn kí wọn kọ yìí yọ gẹ́gẹ́ òsì ya wọn ní eléyìí òun ní nàdàdà jìbì ya àlìjẹnu fún rẹ ló dáṣẹ nígbà míì ọmọ èèyàn ní ó ṣe kékeré òun ní ó ṣe àlìjẹnu wa ràn lọ́wọ́ wọn wà jọ ṣẹṣẹ méjèèjì ni màá ṣẹlẹ̀ bàbá wa alhamdulilayi wọ́n ní àtúfà wọ́n ní ẹ̀rí pípa lẹ́sẹ̀ lọ́kàn ìsọ́bàtàn nínú àgbàdo jì àpẹẹrẹ ìgbàlejò àjànú tí wo ni òun ló kọ́ bẹ̀ ibẹ̀ lọ́pọ̀ àwọn ẹni ọwọ́ akéjì kan lọ́bẹ̀. jàmá mùsùlùmí àlìjànú nípa nínú ìmáwo oore ọmọlàkejì pẹ̀lú àdéhùn àkọsẹ́kẹ́kẹ́ kọ́ bàjẹ́ tó o bá dé lóru lẹ́nu rẹ pé kó lè lóṣù bàjẹ́ ọ̀fẹ́ ránṣẹ́ abúlótọ̀ wọn ẹni bá sì bàjẹ́ jẹ́ jẹ́ náà lórí ìtẹ̀ náà bàjẹ́ ó sì jẹ́ pé bọ́ bá ti rí orin ọ̀kadà ló tó tó yìí bárakàláwù tọ́ba ti ní bárakàláwù yìí àlejò àná kúrò níbo ní orí ṣẹ̀ṣẹ̀ mọ́ bárakàláwù ti pa gbàgbàgbà rẹ̀ ọlọ́run fi àlùbáríkà tẹ́ bá ti àlùbáríkà sí nǹkan tí wọ́n tó bàjẹ́ kò ní bàjẹ́. àmọ́ tó o bá ti bárakà láwọn bíi tí èrò burúkú bá fi wálé àmì rẹ̀ èèyàn rẹ̀ ni ó àmọ́ kò sẹ́ni sí èéfín kan dáadáa èèyàn rẹ̀ ni ó kò sẹ́ni kan kí èyí òwú dáadáa ọ wà ní bárakà láwọn bíi bárakà láwọn bíi tó wí àlìjáde kọ̀rí inú rẹ̀ kò ní lágbára máma láti lọ́jọ́ ìgbà kan náà jẹ́ àbálìjà ló fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ kọ̀rìnì àwọn olùkọ́ àwọn wọn ní eléyìí ní ọ̀nà kan nínú ọ̀nà tí àwọn àlìjànú tó máa ń ṣiṣẹ́ àwọn gan fúnra wọn wọn á mọ̀ yàn lọ́tọ̀ fúnra wọn nígbà náà sì sí àwọn àpamọ́ àlẹ́bí àdá máa ń tẹ́kẹ́rì wọ́n máa ń da iṣẹ́ papọ̀. aláàtò aljẹ́ bisẹ́hẹ̀ẹ́ kí ni ìbáṣepọ̀ ti bẹ láàrin àjàdú àti àtàtà àtàtà sí àbíòsì ẹni bá ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ irọ́ lásán àwọn ẹ̀wọ̀n pa dandan ní àwọn àgbàgbọ́ pé jáde wọn kò láti lájà lọ lè wọn tọ́wọ́ àbẹ́ o tọ́ba wa rí ayé àti ọlọ́run ti rinlẹ̀ pé àtàtà sí bẹ bọ́ba wa ní òsì lẹ́yìn gbàgbà àtàwà pé kékeré ó ti kiri ọlọ́run ní kékeré ó ti kiri ní rọ́rọ́ ọlọ́run ní yu'allimuna an-nasa as-sihra wọn a máa kó àwọn èèyàn ní oògùn àti dán gbẹjọ parí ẹni ní ìfàdùkú nàbẹ ìdàgbàrí wọ̀sáwùjì ìkan tí wọ́n ṣe yóò sùn onírì kan náà pé ìtúkáwọ́ ti ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó nínú sọ́kàtà bá bára wa bẹ́ẹ̀ ayáwó àwọn ọmọ tuntun tí ìbá gbàgbàgbà ẹ̀yọ́ máa yá ni. alukóraani ni wọ́n ṣáàjì nàbàtà àtàlà ọkọ̀ di. ẹ máa ṣáàjì ní kí n máa sọ yín níbi atẹ́gùn tí àwọn obìnrin máa ń fẹ́ sí nǹkan tí wọ́n bá dì. nígbà olóòlù ní kẹ ẹfẹ mi wá sọ kí ni sọ fún wa yẹn ipa aburú wọn ṣe kékeré aburú wọn dì. àwọn ọkùnrin náà máa ń dì àmọ́ àwọn obìnrin lọ́lọ́ọ̀ dáadáa mọ́ nítorí ìlara tí wọ́n ọkọ̀ tó ti yí ọkùnrin lọ. ẹyọ máa yá yá mi àlìjáde nípa pẹ̀lú òògùn ọ̀ṣọ́lá náà tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ lẹ́yìn tí ń ṣiṣẹ́ lamẹ́ríkà ní tí wọ́n rí mọ́lẹ̀ pẹ̀lú amẹ́ríkà o àbẹ́yẹ̀ ọgbà pọ́wọ́ wa tí wọ́n dájà alẹ́ aláàrin ní àtàwọn ọmọ ìyá wọn tí ó sì máa gbàgbà wọn ní àwọn oṣù àlìjáde ní owó ti sáré lọ o ti dá nǹkan lẹ́nu ti ṣe kíni o ti padà. ṣe rí ọ̀rọ̀ nípa ọ̀nà àwọn ọ̀nà irisirisi tánìkì àná bí máa ń ran àwọn alásàsí lọ́wọ́ àti àti irú àrà yìí máa dá lára ẹni èyí ni ti lẹ́tọ̀ọ́ ìsàsà ìsàsà láti yanjú eléyìí àṣeyìrì wọ̀ sàìrù oògùn àtàwọn tí wọ́n ń ṣe ọlọ́mọdé àbẹ̀mí wa lẹ̀ wọ́n jẹ́ àjẹ́ àdúgbò kọ́ọ̀dù ni wọ́n ní wọ́n kọ́ọ̀dù wọn náà bí wọ́n ti ń di ríru wọ́n ti dá wàhálà aláìlá yé wọ́n ti ń sọ ọmọ wọn di ẹni tí bàbá rẹ̀ àti àrẹ̀ tó kékeré tí ò ní jèrè rẹ̀ tí àwọn ọmọ kó jáde nù lé tí ò ní jèrè wàhálà tó ṣe ìdí wọn tẹ̀ ìdí wọn fara rọ ìdí wọn fi ń sinmi ìdí mẹ́nu mi gbogbo ẹ̀ lásàlàyé o. torí ta abẹ́ máa ṣe káàkiri pé abẹ́ máa tó àṣírí èṣù ká máa wá darí àwọn ìyàwó lẹ́yìn èṣù lẹ́yìn bàbá tó àṣírí ada ká máa wá darí wọn sọ́dọ̀ ọlọ́wọ́ àdá iṣẹ́ àwọn ìyàwó ọlọ́wọ́. ẹ ní ìtara sọ lẹ́nu àsìkò díẹ̀ tá a ní nírọ̀lẹ́ òun náà ní àti ẹ̀ka lè o kò sí irú ìran àdúrà tó ní máa ṣe kò sí irú ìran ìgbára tó lọ́wọ́ kò sí bó ṣe ṣe mọ́lọ́ wọn bá tó táṣì sáánì àtàwọn ọmọ rẹ̀ ní máa wá káàkiri kọ́kọ́ ló lè bí imú mu bọ́ba ti mú tán ètò kù ní pípọ́ wa sá fún àlìjánu yìí àtàwọn ọmọ rẹ̀ ibo lọ́wọ́ wọn sá lọ wọ́n máa ń sá lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó dá wọn lọ́wọ́ lọ́wọ́ bá dábì pé wọ́n sọ pé wọ́n láti sọ pé àwọn olúbí rọ́bì ń bá dáadáa mo fi ọlọ́wọ́ bá tó ní àṣàbà mo fi sọ̀rọ̀ mi sọ́rí máa kọ́lá lọ níbi aburú tó dá. Omi sọ́rí lọ sí kí ìdá wa pọ̀ níbi aburú òru. Omi sọ́rí ní fáadà ìbìlẹ̀ ńkọ́ níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́tẹ́ sí tí wọ́n bá dì. Omi sọ́rí háàdì ìdá àtàdá mo fi wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ àmì níbi aburú àwọn ẹni tí wọ́n pẹ̀jọ́ oore tó lé lóṣù bọ́ látara àníyàn fún wọn súra yẹn nǹkan méjì lọ́kọ̀ wa ó jẹ́ àmà pé aburú ń bẹ nítorí wọn kọ́ wa pé táàbà sáàjì èèyàn tábúrò kì í ṣe wá kálíkátàjì ọlọ́run ọba tó ní àṣùbà kò lè àwọn obìnrin náà maliki náà ìlànà náà súra méjèèjì yẹn òun náà yà gbà rúra téèyàn máa fi wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́yìn ayé ẹ̀kọ́ sí ẹ̀yẹ ru ọlọ́run ọba mọ̀dàkínú ṣayàtì àṣetára yìí ó ti lóun máa gba ọ̀tún wọlé òun máa gba òsì wọlé òun gba wájú wọlé òun máa gba ẹ̀yìn wọlé bọ́ ọ bá tilẹ̀kùn kan yóò tó bọ́ síbò bọ́ bá lé níbì kan yóò tó bọ́ síbò bọ́ bá dẹ́dẹ́ rẹ̀ nìkan yóò tó gbàgbọ́ mí ọlọ́run bá ọba wọn ní àlàáfíà àwọn ọ̀wọ̀ra ni wọ́n ti wọnú ara àlejò dénú òṣèlú wọn kò ewé rèé jínú ọ̀jìnú ṣé ọjọ́ ra wa ìgbàlejò àlejò nínú wọn kò ewé rèé ìjọ ọba ti kú lára ìbá àti pé ní ọjà ló ti kú kálíjà ló ti lọ bóyá ìgbàlejò ló tó bóyá àwọn àbá àwọn ti bẹ̀rẹ̀ sí fàdúrà jagun gbogbo ọ̀hún ee àdúrà náà ti mú bọ́yọ́ lọ́dọ̀ tán tọ́fẹ́ lé wò e tọ́ba ti lọ́jà lọ́jà náà ló ti wá sọ fún àwọn ẹ̀kẹ́ kí ni mo wá wò yìí ni mo wá wò yìí bàtà ẹsẹ̀ kan ilé ìgbìlá rẹ́ẹ̀dì lẹ́lẹ̀ ìṣàṣàdá tó gbogbo yìí níjọ́ mẹ́fẹ́ ló ń nítorí pé àfikàlà ju ẹ̀ ká tó lọ lè bọ́lá wọn wá wá bàbá yẹn ju ẹ̀ àṣàbò sífàlù mọ̀. àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tí àṣetánì máa ń gbà wọlé nínú àwọn géèjì rẹ̀ àlùwọ́sọ̀wọ́sọ̀ fìdí. ṣé nǹkan méjì ni ìbílísù àtàwọn ọ̀rẹ́ fẹ́ ṣe lára wa ọbẹ̀ ìgbà yẹyẹ ọbẹ̀ ìbọ̀rọ̀ jẹjẹ báàsì wà tẹ ọwọ́ òní tẹnu tá jà tá a máa tàǹkàrú wa tá a máa wa àti bóòlá ṣe wá dọ́rùn tá a wà jẹ́jẹ́ ẹ̀ ẹ̀ wà jẹ́jẹ́ o bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ plan ló ṣe pé gbogbo iṣẹ́ àti ẹ̀ta pátá wọn iṣẹ́ iṣẹ́ náà. àlùwàsíwàsà lálàkọ́kọ́ ẹ máa kọ́ lẹ́jẹ̀ máa àlùwàsíwàsà òun náà fi ròyìnròyìn nípa ẹ̀sìn ọlọ́run àti nípa abẹ ọlọ́run àti nípa ìdáná ọlọ́run àti nípa iná ọlọ́run àti nípa ìkìyàmọ̀ ọlọ́run àti táwọn ọmọ àgbẹ̀ wá sí ọdún ẹ̀mí pé kò sí sí ní ẹ̀fẹ̀. tọ́ba ti parí yìí lérí ẹ̀dá ó ti tán tán kò sí kankan tó tó kù mọ́ kọ́ máa ṣe tó bá wà gbogbo torí kò sálì jẹ́nà kò sí iná lọ́dọ̀ rẹ̀ àjẹ́nà nìyẹn sì máa rọrùn yẹn fi máa ń ṣeré ẹ̀rù náà lè yẹ máa bá nìyẹn máa fi ṣe kúlẹ̀ nígbà bá tó wá parí ìsìn kí ló tó kù máa bọ́bá rí bí ọ̀fẹ́ kírun yóò wá bọ̀ Uthman ibn Abil As ọ̀sán fún adé sàlẹ̀ ó èso tó èso sì wá dé bá mi nínú ayé àlìjánu wá bá mi ní wọn da ìyàwó mi rú wà bẹ́ẹ̀ nà kẹrẹ́ àti ìlúmísù hàlá yìí ìyí kata tó fàtíà ní wọn já sí ìlànà sàábà ní bá ọ sọ̀rọ̀ rẹ sàábà ìwádìí ọ̀la yàrá rẹ̀. Fàkọ́lá lọ́wọ́ alẹ́bìnrin dáadáa ṣẹ̀dọ̀ alẹ́bìnrin àti ìjọ tó ní ìkọlù lọ́wọ́ fíìsì fíìsì bùrọ̀ lọ́wọ́ rẹ̀. Khilzib lórúkọ ẹ̀ òun ni ṣètàn ní ìlú sí chájì wọn òun náà sì ti àwọn ọmọ adáwọn jẹ Khilzib Khilzib Khilzib. Allahu Akbar ìtò ń ṣe láyé láyé ìtumọ̀ tó bá kí irun náà ní kókó tó ń ṣe láyé nígbà tí ìrìn bàtà wà bàjẹ́ kí ló wá ń láyé kí ló fẹ́rẹ̀ lè bá lọ́wọ́ anabi ní báyìí náà sọ̀rọ̀ o ìgbà tó bá ti ní fílì kojú dé tọ́ba ti fẹ́ kírun ni wọ́n máa ń dé o pátá àwọn ọ̀rọ̀ ìlà wọ́n lọ́wọ́ bá ní sọ wọ́n ti bùrẹ̀ àlàyé sáré kan sàlá tuntun sẹ́gbẹ̀ẹ́ oṣù ẹlẹ́mẹ̀ta àwọn sọ̀rọ̀ dáadáa rẹ̀ àwọn sọ̀rọ̀ dáadáa rẹ̀ àwọn sọ̀rọ̀ dáadáa rẹ̀ ọ̀kọ́ọ̀lì عثمان بن فعلت مدن سبيل فأذهب الله عني إني برلو خيصفنا ننو رمان kí ló lé lọ jama àwọn olùdílé ayé mina ṣẹṣẹ ibẹ̀ náà láti máa gbéra fún àwọn wẹpọọmù làwọn fi ṣégiri làwọn fi bá ṣẹta níjà ọmọ mi kẹ yín kan tó dáadáa lọ fẹ́ ṣe èmi rẹ ni ọmọ ṣe ọ̀rẹ́ kọrí inú àtàtà tó òun ní sọ fún ọ pé wọn ṣe kiri ebi o ti ta ayi jẹ ta ojoojúmọ́ ọ ní bẹ́ẹ̀ kú ẹyọ tẹ o. wọ́n yìí bá a ti sọ ọkọ̀ wọn sọ fi ṣẹlẹ̀ táwọn ọ̀gá rẹ̀ àti kí wọ́n ṣáàgì rẹ̀ táwọn kó dólo ṣoṣo ẹ̀wọ̀n ìjọ gbọ́dọ̀ rẹ̀ gbà. iye méjì bọ́ba ti dé nípa ọlọ́run ta lọ́lọ́lọ́run gbọ́dọ̀ lọ́lọ́run wa gbogbo lọ́lọ́run kí wọ́n máa fún òtún ṣe kíni òun ti gbà lẹ́lẹ́ kí ló gbọ́ rẹ̀ àwọn ọmọ mi láyé àwọn ọmọ mi ọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì ń bá a lọ. tí àwọn ọmọ ọmọ ọkọ rẹ pé ẹbí mi sọ fún pé arákùnrin padà pọ̀ mí lẹ̀ ẹjẹ bá ti ẹjẹ kótó sẹ́yìn kótó pọ̀ mí lẹ̀ ẹjẹ gbé lọ́wọ́ èrò kí olóòtú jẹ́ bẹ́ẹ̀ wọ́n mi ń ṣàlùfẹ́ wàsíwáàtì alẹ́kùnrin ọlọ́ni ẹ̀ sáà tàbí níbi èrò kí olóòtú bẹ́ẹ̀ bọ́ọ̀ bá tọ́jú olóòtú pé ṣé ìṣèjú lọ́la báyìí ọ̀làbàdàn kúrẹ́ ẹ̀ tó ń lọ nínú plé ẹ̀mí rẹ̀ ọmọ àyàwó máa jáde plé ni yọjà gbogbo èrò kẹlò ní ẹ̀mí rẹ̀ mo pe èso tó lé èso ti dé àbíkọ́ ṣe àwọn ìlú láyé tó àbájá ti sáájú ọlọ́run wọ́n pàdé pé dáìbì rẹ̀ ń lọ etí igbó etí omi ṣètò ìmọ̀ ìṣẹ̀lẹ̀ àfẹnidọ́wọ́ yẹn bá fẹ́ parọ́ náà wọ́n ti wọ́n dáyọ̀ tí èmi ẹ̀ bá sọ fún mi pé ó ti mú tó dọ́wọ́ àwọn ìwé rẹ̀ tó bá kí á fọ́ padà yìí. èrò burúkú sùn fata ẹlẹ́ẹ̀kejì nǹkan wò ládàá wà sàkẹ́lẹ́ ní wà yìí kí èso ọmọ adá ìdálẹ̀ láàrin àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ṣe é ráwọn tó nígbàgbọ́ nínú Ọlọ́run àbáwọn tó ń pe mẹ́ta lọ́kàn àtàwọn tí wọ́n ṣe tàríkà tí wọ́n kọ́lọ́ níbi tí wọ́n pe omi lọ́lọ́hùn àwọn ayé ìyá ń sọ ẹni tó mọ́ lọ́lọ́kàn àtàwọn ayé ìwò lè rẹ̀ tó lè jáde láyé. èyí tí àwọn kan sọ pé èyí tẹ́ ẹjọ́ mọ́kànlọ́lọ́ tẹ́ ẹ ẹ máa jà ọlọ́ọ̀lọ́ni ìnáma ìrìn ṣètò ọ̀nà kí ọbẹ̀ inú kún múlá dáwà wọn gbàgbọ́ ṣètò náà mọ̀ fi ìbínú ìṣira ilé ní ẹ̀ka máa kórìíra ara yìí láì níbi ẹ máa wá jà. òun ti wo pé ẹ̀yin lè fẹ́ gba àwọn ọmọ tó fẹ́ kó ṣínà lọ́wọ́ ẹ̀ kẹ́ẹ̀tó wá ní pé ẹ̀ já àwọn ọmọ anágbà lọ́wọ́ ẹ̀ tẹ́sán ọmọ ìjẹ́ ló ṣe jẹ́ pé wọ́n ní wọ́n ní wọ́n àwọn akẹ́kọ̀ọ́ kóra wọn nípa àwọn ọmọ ìṣẹ́ ọlọ́run àbí wọ́n gúrùpù ara wọn wọ́n gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ bá aláàtúrí kí wọ́n bá rọra wọn padà tán. ẹlẹ́ẹ̀kẹta àlùgọ́dọ̀ òun náà ní kéèyàn máa bínú àbí ojì kò sẹ́ni tí èbínú ànábìnrin máa bínú àwọn sábà máa bínú àmọ́ lè rí dáadáa ṣe rí ìbínú yìí tá a sọ tá a ní ṣe tá a sọ sábẹ́ wọlé sí ẹ̀ láì òun náà ní ìbínú tí ẹ̀jẹ̀ ọmọ ọrùn tí làlá ìwé ṣiṣẹ́ mọ́ gbogbo ìbínú tẹ̀yẹ̀ bá bá bí alájà ìwájà náà fún mi bọ̀ sọ̀rọ̀ lótú yóò fún mi lọ ìyá ìlú yìí ó ti gbalẹ̀ àlejò ó ti sẹ́kẹ́rẹ́ ìbínú tó bèrè kan bí tó sì wò ó pé ọkọ ọdún kẹwàá táwọn ti wọ́n mọ̀ àwọn òṣèré ọmọ bíbí ọkọ wa ń ṣe tó dùn ọwọ́ àwọn òkú kò bá fọ́ tẹ́tí sáré yọ̀ọ́ rà rà mí bọ́n bá bàmọ́ tó rẹ̀ jẹ́ mẹkáníkì ọba tó ṣe kí ló wọlé ṣe fún tí ó dún owó tó ní gbàgbé láyé lẹ́yìn ọdún mẹ́wàá lọ́ba ibi ọba àpapọ̀ lórí òkè ó sì jùlẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló bá dé dé ìbínú ní àlejò kí ló wà àlejò àlejò ọ̀sán àwọn àlùfáà ní bí ìbá fẹ́ fi ọwọ́ rẹ̀ tọ́ba ti da ọba fẹ́ fọwọ́ rẹ̀ da nítorí ọwọ́ rẹ̀ kójọ ọfẹ́ bọ́wọ́ rẹ̀ dànù wàhálà òkú ọdún ọfẹ́ bá jẹ́ lókun ṣẹṣẹ wọ́n ní bọ́bá fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yọ ọgbà lè jọ ìjọ náà anabi ní gbólọ̀ kọ́wá yìí ń wòran sallallahu alayhi wa sallam àwọn sábà méjì wọn kúra wa wọn sábà jẹ àwọn sábà kúra wa anabi ní wọn ti jọ àlejò bá àlìjẹ̀mú ti wọnú ayé wọn báwọn. ọ̀dà ẹ wá lọ sọ fún wọn pé ẹni mo ní kíkì ní kíkì wọn kí wọ́n ní àwọn ìdáyà mínà ṣèṣàdà tí wọ́n bá ti wí ìdí ń gbé wọn nínú yẹn àjànú nínú àjànú náà ti dàgbére fún wọn. sàlámù aláwọ̀ tó làwọn aláwọ̀ tó sà rasúlù sọ pé kẹ́ni àwọn ìdáyà mínà ṣèṣàdà jìjì wọ́n ní ọ̀kan ọlọ́ba ní àwọn ìdáyà mínà ṣèṣàdà jìjì alìjáná sí lọ ó ní àbíyẹ̀mọ̀ jùlọ ó ní ẹ̀rí ẹ̀rí tí ń yàwé rẹ lọ ẹ̀yà wò mìíràn ṣé ẹ̀ bàbá tí ń yàwé rẹ kì í lè wé kí ló bẹ́ sọ ìtọ́jú ìbínú tálíjáná ló gbé lọ́gbà bẹ̀ wọlé ṣe ṣe ọlọ́mọṣẹ́ ìṣàtúnkọ̀ kan wà lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́ gbogbo ṣàwà àmàhàràmà adùn ara obìnrin àbí adùn ara ọkùnrin tí èyí ṣẹlẹ̀ tí èyàn lẹ́tọ̀ọ́ sí àbí tó lẹ́tọ̀ọ́ sẹ́sẹ́. tí kìíní bá ti dé látara ìmọ̀ àwọn owó mọ́mọ́ rẹ̀ dúnlẹ̀ èyàn bá balẹ̀ ìdọ̀lẹ̀ tó bẹ́ẹ̀. nígbà mẹ́sì ni wọ́n gbé àdìgbà náà kan dìde tí wọ́n bá fẹ́ bá ti jẹ́ wọ́n wá gbé dìde kó wá gbé kónú ẹ̀mí rẹ̀ kó máa sọ fún ọ pé gbogbo àwọn obìnrin tó wà ládùúgbò yìí tíráyì kó ní kó bá gbogbo wọn sùn àwọn ọmọ tó bá fi sẹ́yìn wọ́n jẹ́ nìkan kan lọ tọ́ba tọ́ba la lumálẹ̀ lónìí wájú kẹta wọn àjànú tó ń gbé àwọn ọmọ alóòlù kan wọn tọ́ba bá wọn gé sùn sáré wọ́n tó ń gbé àwọn ìyá ajá ní kékeré ló tó kàn wọn òun náà máa wá wọ bí yíyó lòun á jẹ lérí ikú báyìí àlejò kí lọ́gbàjọba lọ́sọ̀ọ́sọ̀ àlejò náà lọ́lọ́run bá sọ ní kúlì mọ́mí ni yẹ̀kú tún ní abusọ́rí ìbọn kúlì mọ́mí náà yẹ̀kú tún ní abusọ́rí ọlọ́dẹ rẹ rẹ nílẹ̀ tẹ́ bá ti láwọn ìyàwó tí ó ti ìyàwó yìí àbáwọn ọmọ tí mo yẹ sí ìyàwó yìí. anabini anabini wọ ali wọ ali ládàtàbí nàtàtàtàtà mọ́ wọ obìnrin lẹ́lẹ́kejì lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ bó ṣe wò kọ́ fáyìn tó ọlọ́run ọba gbọ́ ẹ ẹ ní kejì tó tó wọlé ẹ̀kejì ó ti di ẹ̀ṣẹ̀ sí ọlọ́run. wọ́n ní sáhàmù mí bìbìlì tí ẹ̀yẹ́ bá gbàgbé wò ó báyìí tí ìbìlì sùn bá ti lè wọlé ọmọ àṣẹta àbíkiri àjẹnú kan náà àwọn àjẹnú ìbìlì tábà ti wọlé báyìí tọ́ba jẹ́ pé màìjókòó yìí ló ti rí arábìnrin náà ọ̀yàwó ni ó gbé ní o ó débẹ̀ lọ́sọ̀ tó bọ̀ àlìjáde wò ní fi ọ́lẹ́ ọ́lẹ́ bàtà bá gbọ́n ọ́ lọ́lẹ́ bá bó ṣe ń lálàá lọ́nà lọ́mọ lálàá lọ́sọ̀ọ̀sọ̀ aláàrẹ ni ọlọ́lọ́lọ́ àlìjáde kan ló lè kó ló bí arábìnrin yẹn àbúrò ló bí arábìnrin yẹn. làwọn bá mi ní nínú àwọn páńpẹ́ ṣètọ́ tóbìnrin ilé ọ̀làwọ̀bìnrin kan wá bá mi lọ́nà lẹ́kẹ́ lọ́wọ́ tó wá lórí tẹlifíṣàn lọ́dún ní nọ́mbà. mo ní ìṣù tuntun lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ lórí fóònù ìyá àti ìṣù ọ̀sán lórí fóònù ọlọ́rọ̀ yìí kọjá ọ̀rọ̀ fóònù tọ̀ mi ò wẹ́n ní bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ àmì mi ò jù àṣà àdúrà tó tó kékeré kó tó dé torí àwọn àlejò àlejò ọlọ́run ní pírọ́blẹ̀mù ló pírọ́blẹ̀mù lónìí ọlọ́run lọ́ọ́ ṣiṣẹ́ kan òun máa ń ta ti aṣọ fún àwọn àwọn tó ṣe lọ́fíìsì lòun bá lọ lè taṣọ fún wọn ó ní aláàbò tó bọ̀dá ta lọ́wọ́ ó ní òun ọmọ máa ń ṣe òun sì lọ́kọ̀ lé o. lójoojúmọ́ láyé báyìí ni inú wọn bàjẹ́ pé kí ló dé tó wọ́n máa rí arákùnrin náà lẹ́gbẹ̀ẹ́ ó ní bíbí ọwọ́ àtúntò ní pé òun ọ̀dà sọ́lẹ̀ òun ọ̀wà lọ lọ bí sùn wọ́n máa lọ lè béèrè àwọn èèyàn àwọn èèyàn wípé ẹ dákun abẹ́rẹ́ náà sọ báyìí àmì ẹni tí ó ṣe kiri tí yóò fẹ́ràn ẹ̀rú ẹ̀ kalẹ̀ rà wá ládùúgbò tó arákùnrin yìí lòun ṣe gbogbo wá gbà. àlejò àlejò ló gbà tó nǹkan fi mọ̀ pé abúlé fẹ́ sẹ̀lẹ̀ lọ́wọ́ obìnrin tó bá ń sin yálè ẹ pé àtijọ́ wọn ó le nítorí pé kò lè dúró tó mọ torí kọ́kọ́ rẹ̀ òní máa wò lọ́wọ́ wọn kọ́mọ yàrá kọ́mọ lele bọ́bá tí wọ́n á lé òní dúró tó mọ bọ́bá tí wọ́n á dúró tó mọ òní kéde ọmọ. làbàlá ṣe ṣe àti ìmọ̀ fúlàní báyọ̀ ṣe bàjẹ́ àti gbogbo kàtọ́rọ́ ọlọ́mọdé àṣọ ẹ̀ṣọ́ ọ̀kan wá wá bẹ́ẹ̀ àwọn tẹ́ lọ́lé aṣẹ́wó ta ní ìdí wọn lọ́wọ́ àlejò kí ni wọ́n gbà kò lójú yóò máa làágùn rẹ yóò máa lọ yàrá sàràsàrà bàbá rẹ bá gbé òní dáhùn ìyá ẹ bá gbé òní dáhùn bójú bá rọrọ ti rí bójú nítorí orí ìgbàlejò kí ni ó ti gbàlejò ni sẹ́yìn bá ti rí ilé ìfẹ́ tí ì ṣe aláàjì bá bá nílẹ̀ nú ẹ̀mí yàn kéèyàn yóò ti máa sáájú ọlọ́run bá wa. ẹlẹ́ẹ̀kan àlàájàlá kéèyàn máa kájú ó lè kájú nítorí pé ọlọ́run ọmọ ọ̀dà ayé pẹ̀lú bíláàdì kájú ọ̀dà sábà àtìlẹ̀ jọ́mọ̀ ìlú ìlú náà jọ́mọ̀ ẹ̀fà sọ́dọ̀ wọn lágbára kọ́ni fún fọyọ̀ sábà àtìlẹ̀ ọmọ ọmọ ẹgbẹ́ sùn máa bẹ̀ aláàbò fún wa ni pé òun ọ̀kan kílẹ̀ yẹn gẹ́gẹ́ àkọọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ àtàrà àtàgbẹ̀yẹ rẹ̀ ó ti wà á lòwé tó wà lọ́dọ̀ ìkẹ́kọ̀ọ́ òsì ní yípadà lẹ́yìn ọlọ́run ọlọ́run òsì ní bọ́ yípadà àfi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àdúrà tó yóò fi yípadà ọlọ́run padà ní oṣù kìíní òun náà ní ọkọ̀ òun náà ní oṣù rọrùn kò ṣe òun náà ní wàá tó bá lọ́rùn. adébẹ̀ ọ̀rọ̀ rẹ kò síbi tí ó ti bẹ̀rẹ̀ kò síbi tí ó ti anabi ni sọlọlọ àná kéèyàn rárá máa ń sèké pẹ̀lẹ́pẹ̀lẹ́ mínàlá tàtọ̀dọ̀ ọlọ́lọ́ wàlẹ̀ àjàlá kéèyàn máa kánjú mínà ṣèṣọ látọ̀dọ̀ látọ̀dọ̀ ṣèṣọ. tàbá ní kábìrà wa gẹ́gẹ́ gẹ́lẹ́ fún máa ní wa ìpè ta lórí orí tó ń fẹ́ kó wọ́n rí kò sẹ́ni kí n jọ náà ẹlòmíràn wá gbogbo déyẹn ti láyé wáyé bẹ́ẹ̀ bá tó bẹ̀rẹ̀ pé sótìtó lónìí kí ètò òfófó. ìkájú yìí wọ́n ní kọ́ra yà lọ́wọ́ àdáyàgbé tọ́ba ti gbẹ́sẹ̀ ní tọ́tọ́ tó lé bá bàbá bí bí bí bàbá lọ́kadà ní bá rẹ̀ o ti gbàlejò àlejò kí ni jama àlejò náà ọ̀rọ̀ rẹ̀ òróró nítorí pé tí padà ṣẹlẹ̀ ó lè rọ́gbọ́dá sílẹ̀ ní kí tírélà tó dé kó ti yọ kò ti ṣe kiri kò ti yọ olùfẹ́ yọjọ́ mi kọ́mọ sí kiri kọ́mọ yọ. torí ìjọ mi ti yí kò ní rọrùn láti yọ láti sọ pé mọ́mọ́ sí kiri mọ́mọ́ kájú. أهلا وسهلا العجلة العجلة من الشيطان بما كان يؤمن níbo ní ti máa wá jàmá a máa wá látọ̀dọ̀ kí ọ̀rọ̀ máa ṣe kan wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọba ní búlọ́ọ̀kù ọ̀rẹ́ yàtọ̀ mọ̀wọ́ ẹni tí ọkọ̀ tẹ̀ fún láàrin lọ́gàn o torí ká dára yọ ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó yẹ kí iṣẹ́ tẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá gbára ẹlẹ́kẹ̀ẹ́fà àtàkàtúlù ìkásíbìrì sí wàhálà tọ́hà kéèyàn máa ṣe òòlù lérí ọ̀rọ̀ ayé rẹ̀ àti jíjẹ mímú rẹ̀ àti ẹ̀sìn tí èso mọ́ lọ sẹ́ra yìí láti gbé a ti ṣẹta ti jẹun iṣẹ́ tá a ṣe lè á jara máa ní bọ́ ọba ṣe jara máa sí bẹ́ẹ̀ náà ní oṣù kékeré lóṣèlérè sí àṣetánì ọ̀wá gbọ́dọ̀ pé sísọ́lá ọ̀dọ́ lówó àìmọye àwọn èèyàn tí wọ́n ń ṣe wàhálà láti lọ ìjọ wọn lówó ṣé wọ́n ní kọ́ wá gba kọ́ńtrátì ni sùn díẹ̀ sí orun òdì ọ̀dà lọ́wọ́ tàkáàtì àwọn àlùfáà ní bí òwúrò bá ti lé lára yẹn ó ti gbàlejò àjọ àjọ èyí ayé òní lójú ẹ̀ à ń bẹ̀rẹ̀ dàsí ọ̀rọ̀ nítorí pé ibi ń ṣe tó mi tí òjò lọ́dọ̀ sẹ́wọ̀n yóò tó padà ṣe lóòrùn nítorí kékeré tí ò ní oṣù lẹ́fẹ̀lá. tọ́ bá kọ́ ní òròdú bá ti dé lára àyàn ní ilé ìtajà lọ kò sí ní kò ní sábà àbáyọ láyé kò ní sábà yọ lọ. ẹlẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n ní kọ́lá àti àbí àgbà sàdúrà aláwọ̀ ẹ̀yìn àwọn ọmọ kí n máa ṣe dáadáa má wàá ṣe má sọmi níbi àjànà òkú tí màmá wẹ̀ wá òròdú mọ́ṣá ìsọmi ń bẹ̀ o ẹni tí ń kàwé tó bá lọ́rọ̀ òdòdó lè láti yọrí ọrí ìyẹn tí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ àwọn yóò fi dédé sẹ́ o sì ká sọ̀rọ̀ o sọ̀rọ̀ àtà márùn àmọ̀ tẹ́lẹ̀ ọba sọ̀rọ̀ lè bẹ́ẹ̀ yóò ṣe kádàrá ti dúró ẹni tó lọ sí sẹ́yìn lọ sí bọ̀ kádàrá ti dúró gbégiri ó ti dúró tó bá di ẹni yẹn oṣù wọ́n gba káàsì ìwé tẹ̀ wọ́n àbí àṣẹjọ́ bàbá wa lé yọ̀rọ̀ tó kú lágbàgbé ìwọ́n tó oṣù lórí bẹ́ẹ̀ ní kádàrá ti gbégiri ó ti dúró lẹ́ni kó o jí báyìí jí bẹ́ẹ̀ yọ̀rọ̀ oṣù kó kó sí stóòfù rẹ̀ kọ́ kò sí kọ́ bá kọ́ fẹ́ rẹ̀ gàrí alẹ́ ọ̀kan ọmọ rẹ̀ tó mú kálukú náà lọ́yọ̀ kádàrá tó mú ara rẹ̀ anabi masoro dugu olùkú bá dé èyí ti balẹ̀ balẹ̀ tẹ̀lé mú alihamu kí yẹn ọmọ àwọn ọtí àwọn fáwọn àti gbogbo ọmọ pátá àwọn àtàwọn àwọn àmì kádàbọ̀ tó tọ̀ lọ́wọ́ kálọ̀ lórí ọtí lẹ́nu lórí ọlọ́wọ́ tọ́ọ̀bù wa bẹ̀rù ọlọ́run kò tó torí ẹ̀ filẹ̀ wà lọ lọ jọ kílẹ̀ nítorí pé àtibọ̀tán àlàáfíà rẹ̀ ní dáa balẹ̀ abẹ́ abáṣekì wò ló ló tẹ̀yàn fẹ́ lò láyé kò sì sí gbàdùn mọ́ àlàáfíà làáfíà sọ́kọ́bì àlàáfíà làáfíà kírun àlàáfíà làáfíà gbọmọ́tò àlàáfíà làáfíà lọ́bíṣẹ́ àlàáfíà làáfíà sọ̀rọ̀ bí wàá sàlàáfíà kò ọlọ́ni iná máa yọ ìlú ṣèyítọ́nà kí abẹ́rẹ́ náà kúnlẹ̀ àdá àwọn tọ̀wọ̀lùgbàgbọ́ ilẹ̀ xamri ọlọ́run wá ní èṣù àlìjáde yóò dá ọ̀tá ẹ̀ láàrin ẹ̀ẹ́dì àkùnrin gbogbo ẹ̀ẹ́dì ẹ̀jọ́ mọ̀ ẹ̀ẹ́dì bínú ṣọlá yáyọ wọlé wẹ́ẹ́sì àtẹ̀yẹ́tẹ̀ ẹ̀jọ́ tatẹ́tẹ́ ẹ̀sì pèlè àwọn ọlọ́dọ̀ wọn bí ìjọba gbèbèrè làǹtẹ̀kẹ́ ìlà ń lò gbogbo tọ́lá ní ọ̀dà mẹ́sìlì lọ́lọ́dọ̀ ní kùránì chapter five verse ninety one jẹ́wọ́n mùsùlùmí wọ́n legalize mẹ́sìlì àbí wọ́n legalize wọ́n wá pè ní gambling àwọn yóò gbé bíríkè sí dọ́là fún ẹ̀ wọ́n sì gbé lọ sájà wọ́n máa lọ lọ yé fìtà tẹ́tẹ́ dọ́là sọ̀rọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́jọ alijahal òun náà ní àyèmàkà alijahal àyèmàkà àwọn àfáà ní táṣà táṣà bá fẹ́ bàtà nìyẹn ìjọ sọ fún wọn ni pé má wà má wà má sì lọ ní ojú òkúta àwọn ọmọ mímà má sì kéwú púpọ̀ bẹ́ẹ̀ bá kéwú púpọ̀ ní máa ń padà ní ṣètò àti òun ẹni wà báyìí tó ti kéde tó ti kéde ó ti tó alibarika ló tó kéde alibarika ló dùn àwọn àwọn àwọn sọ pé ó ti gbàlejò tata ó ti gbàlejò. àdó àtọ́lọ́wọ̀ ní gbà tí a máa ṣe àdó àtọ́lọ́wọ̀ ní ṣe tí o ti gbà. ìbáàdà àtọ́lọ́wọ̀ ní gbà tí a máa ṣe ni wọ́n máa ṣe. nítorí pé ọyàn kọlọ lè wá máa yí pé anábì ni a ti lọ ìlànà wo làwọn anábì dàtà lẹ́kọ̀ọ́ ní a ti ṣe lọ wo làwọn anábì ti ṣe lọ tọ́lá ń sọ wọn ní gbà gbà tó bá tẹ̀lé ní tàdá ní segin tàdá mi ṣe àtọ̀nà tàdá mi gbà ṣe. èyí lè má ṣe kan ní tàdá mi ṣe àmọ́ náà tàdá mi gbà ṣe kó fi segin kó fi ṣe. bí a ti du ẹni dọ́kítà ọmọ ẹjọ́ ṣe fọlọ́ ọba tó sì gbé ibi tí ṣe sí ìlú masalasa. àwa ni wọn lọ sí lélẹ̀ wọn ní báwọn àwọn bàbá sábà láti. níbo ló tó wáyé ní ìtòsí àni ẹ̀fẹ́ lẹ́fẹ̀ẹ́ nítorí pé àdébùtì ní sọ́lù kàmára ètò mọ́ ní sọ́lù bí n bá ṣe fi òǹgẹ́lẹ́ ní kẹ́ẹ̀dẹ́ wá ní kẹ́ẹ̀dẹ́ ṣe kí kẹ́ẹ̀má ti bẹ́ẹ̀ kóso àti mọ̀nà sí kàkà ẹ wo àjẹ́ mo ṣe mo ṣe ṣe gẹ́lẹ́ ní kẹ́ẹ̀dẹ́ ní kẹ́ẹ̀dẹ́ náà ṣe ọlọ́run kò lè kó tó ṣe fún àlá àtẹ́bẹ̀ ọ̀hún tẹ̀rọ ọ̀fẹ́fẹ́ ní ìdí ọlọ́run àdébìlẹ̀ tẹ̀tẹ̀ àmọ́tẹ́ ìyàbá wa wà mọ́ àwọn bá ní kọ́dà àwọn ọ̀nà tí àṣetáni máa ń wọ ìgbésí ayé yìí kò ní mà nítorí pé jáde ọlọ́mọ sọ̀rọ̀ aláìmọ̀kan aláìmọ̀kan bá ń ṣiṣẹ́ yọ bá bàtà jẹ èso fún wa lẹ́rìn bí okùn wàhálà okùn wàhálà. ẹlẹ́ẹ̀kẹ́ sàn nínú àwọn ọ̀dà àbúrò ṣayàtì àríyá òun ni kéèyàn máa ṣe kárí ni sẹ́rí gbogbo dáadáa tá a fẹ́ ṣe ẹ̀mí tá a fẹ́ ṣe ìlọ́lọ́wọ́ lọ́sàn án lẹ́sẹ̀. Téèyàn bá ṣe dáadáa torí káwọn èèyàn orí mi táwọn èèyàn bá ti rí ọtọ́ tí wọ́n bá ti rí ọtọ́ ládàá ti rí kiri ládàá ti tán náà. Ọlọ́run ṣe pèlè àwọn mẹ́ta nínú àlùkò náà. Onífọwọ́ yẹn ló ní mú sọ́ọ́ ní ọlọ́run ní ẹgbẹ́ àti wàhálà àtàdánwò àtìbínú ọlọ́dọ́mọ bá wà kírun kan alẹ́dẹ́nà wọn àtọ́lá àdéhùn sáwọn àwọn tí wọ́n ṣe kiri àwọn tí wọ́n máa ń já ìrún papọ̀. mọ́gídì ọ̀pọ̀ bá wá wá wáyé káwá tó yìí yìí náà ẹ̀sìn lélẹ́yìn náà irọ́ ẹ̀sìn nílò lọ́kọ́ àmọ́ ẹ̀sìn jẹ́ sí ẹ̀sìn náà ṣe sí àlẹ́sílẹ̀ àrọ́ àlẹ́sílẹ̀ àlẹ́sílẹ̀ àgbọ̀mẹ́jì lóru àmọ́rùn òun lẹ́sìn fún tóun bá ti dé ẹ pa gbogbo òjò sọ sẹ́yìn bá ti ẹ pa ẹ wà lọ́wọ́ sí ẹ lè kírun ẹ wà ẹ wà dà wá sí bẹ́ẹ̀ ìdí jẹ́ pé ìfẹ́ sọ yẹn àṣàwọ̀ ọlọ́làwọ̀ àwọn ẹgbẹ́ rún pọ̀ ẹ àfi tó bá sùn lọ́wọ́ àbò tó wà ní tíráfì àbò tó tọ̀ ó gbàgbé ìwé gbàgbé tọ́jọ́ gbàgbé àgbàjọ́ àlìjàmọ́ jàmọ́ mùsùlùmí ẹlẹ́nìkejì walladhina hum yura'un àwọn tí wọ́n máa ń ṣe kiri ọlọ́dún bá wáyé ló nílẹ̀ ẹ̀dẹ́nà yura'un wáyé náà ní tẹ̀lé kún ọ́rọ̀ ó ti dágbára kọ́kọ́ àwọn àjànú kọ̀ ẹlẹ́ẹ̀kejì ló alẹ́dẹ́nà yura'un àwọn tó dé pé wọ́n á máa ṣe kárí ní ìlérí ẹ̀sìn ọlọ́lọ́ torí àwọn ìrẹsì kírun yóò ṣe sàrà báwọn ìbáwà pẹ̀lú ìṣe ọlọ́dún wáyé ìbáwọn náà wọ̀yá fún àwọn ẹ̀dùn àwọn àwọn tí ìyá yà ní kan àwọn ẹ̀dùn àwọn wòye ràn wọ́n lọ́wọ́ tí mo yá wọn àdókò ọkà yá lánàá ọlọ́dẹ tí ìyá yà ní kan fọwọ́ yìí. rìyá yìí wọ́n láti ta ni máa ń lò kó ni máa ń lò sábàbí ta ń pẹ́ pẹ̀lú tí ó dẹ̀ fún yàn. òun ló fi pọ̀ ní àwùjọ wa lónìí ìṣẹ̀lẹ̀ sáwọn àfà ìṣẹ̀lẹ̀ sáwọn olówó tọ́jẹ́ pé owó rẹ̀ tí ó bá ná àbí kọ́ bá jẹ́ ìta gbangba ìjọba ló ní bá ń kọ̀rọ̀ fún nínú. àti táwọn ọmọ ọmọ eré ìdílé òsì kú sí pápẹ́ ọ̀làágùn làágùn làágùn olóró ó sì wá ti kárí nítorí àwọn èèyàn tí mo sì lẹ́gbẹ̀ẹ́ rẹ pé èmi torí èmi kò ṣe tán torí àwọn èèyàn ni ọmọ ọmọ kú àṣìṣe fòfò ẹni bá ń sọ ewé àlejò òkè lọ́gbà àlejò àlejò àlejò ọmọ ọmọ anáwó béléré àmọ́ anáwó béléré ìbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ó jò lè fún yàrá yàrá báyìí tí o fẹsẹ̀ bá kì í àbí bàtú àdéhùn tọ́ba máa tán torí kí ni sẹ́yìn tán torí àwọn ìwé wà lọ́wọ́ kí ṣàṣà tọ́ba máa tán tó wà ní kọ́ lọ́dẹ pé tọ́ba lẹ́yìn ètò wa ọ̀kan lọ́dà èkó mi náà wọ́n nígbà tó tán tọ́wọ́ wọ́n tó kó táyé ètò wa náà tó tán mùsùlùmí náà tán nígbà wọ́n lọ́ba tó pé mọ́tò rẹ̀ èyí tó lọ́ra dírẹ́fà fún ìbá gbó wọn ni fún rẹ̀ ló dára àdìjẹ́ ló sì di di di di tó fi fi ọ̀rọ̀ rẹ̀ há abẹ́bẹ́ yìí ibi ọgbà lọ́rọ̀ tàbí ìjẹ̀mọ́ àdìjẹ́ lọ́rọ̀ gbogbo àti bá ti sọ fún ọ pé mọ ṣe káàkiri ọ̀pẹ bá ti yẹ kí pé kò sí ládàá lọ́wọ́ wọn. bọ́lá bọ́lá ti ṣe wa bọ́lá bá bá wa ṣe wá sí ládàá yẹn pé wọ́n fẹ́ kọ́ mọ̀ fún ọmọ kéwúlá gbàgbọ́ á sì yé wọn bí adájọ́ ma bàbá ti ń dìde báyìí náà kò sí ní sí fáfá kò sí ní sí dáadáa tá nínú fáìfẹ́ àbí kò jẹ́ torí pé ọ̀fẹ́ fún àwọn ẹ̀wọ̀n kékeré ọ̀fẹ́ fún wọn mọ̀nà tí ọ̀fẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ tó bá wọ̀ kó jẹ́ lẹ́yìn rẹ̀ òfò ni àlejò náà bá sẹ̀ yẹ ẹ̀wọ̀ wàhálà lọ́wọ́ ọlọ́run fẹ́ sọ wa níbi ìbánpẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ wa etí bá wùlọ hàwà kí ẹ máa tẹ̀lé fẹ́ ẹnu mi ní ṣe gbogbo ẹgbẹ́ gbogbo àgbọ̀rọ̀ àwọn ọmọ ti tì mí ìbí bá wọ́n ṣe fẹ́ ẹnu ẹ̀mí rẹ̀ sí kò sẹ́ni tí ó bá ẹ̀ wọ́n fi wàhálà lásán tó ẹnu mi ìgbé àwọn ọmọ mi bọ́ọ̀ lọ́lọ́lọ́ jẹ́ ẹ̀jẹ̀ kan ti fẹ́ darí ayé alẹ́ bọ́lá wọn ti ṣe kan lẹ́nu fún làkà ìlú àdébí gbà wà kọ́ wá ní wọ́n ṣe ìfẹ́ ẹni ọlọ́mọdé yẹn wọ́n ti gbàdúrà àdúrà tó. ó kú ìpàdé kéèyàn bẹ̀rẹ̀ yìí ẹ máa yìn mí ẹ máa yìn mí ẹ máa yìn mí tẹ̀wé bá wọn ẹni ọlọ́wọ́ bá ẹ nígbà ẹ tẹ́tẹ́ kọ́ máa yìn wọn tó wọlé sọ àbí wọ́n sọ pé dákẹ́ torí wọ́n ti yàn irun ara rẹ̀ wọ́n ti lé kí ni dìde lára inú rẹ̀ kí ni jẹ̀mú kí ni jẹ̀mú. ẹ̀rí káwọn olórí máa ń kí àwọn àgbà àwọn akíndàdídá ni wọ́n máa ń kí àwọn akíndìdẹ̀ ẹ̀rí ti kúrò kásá rẹ̀ àlìjáde ní sẹ́kìrì ní darí ẹ̀. ọ̀nà tá àlìjáde máa ń bá wọlé ọjọ́ ìjọra ẹni lójú ní sọ fún wa pé èmi ni mo kọ́ lẹ́yìn ìgbé yẹ wọn pépè ní ọ̀gá àwọn alọ́dún àgbà yìí ìdí wọn mọ ẹni tí mo jẹ́ wúwo àyè bẹ́ẹ̀ bá ti fún níwà tó wù kó tètè máa sájọ lọ́wọ́ nítorí pé ìjọ lójú ẹnìkan náà lójú alìkìbìrì yá àwọn òbínà sífàtọ̀ bí alánìkan lójú kéèyàn tó ti máa sájọ lọ́wọ́ ń bọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ta la alámúlùmí mọ́kìrì la kéèyàn kọ́ kan balẹ̀ níbi pínpín lọ́wọ́ ń sùn fún wa níbi tá a sá lọ́nà yìí kí lọ́wọ́ tún lè ṣe fáwọn àbáṣe wáyé kẹ́mi ọba lè rí àlìjáná kó o ṣe márùn pé ọlọ́run fi ọṣọ náà ọmọ wa ti tọ́ bá rí lọ àlìjáná máa bá fọ pé ṣèlú wọn dábí tẹ̀lé ìlà ìmọ̀sára ó kọ̀ ó kọ̀ rẹ̀ pẹ̀lú olúbọ̀dù ìwé ìgbọ́n náà ṣé ní lọ́sẹ̀ náà rẹ̀ lọ́jà o ipò lágbára náà lè dé December ó ti tó ó tó. gbogbo àwọn anábẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ kọ́wọ́ wọ̀rọ̀ já ee ọlọ́run kí ni àmàjọ sọ̀rọ̀ ẹjọ́ àlejò àwọn ọba ọlọ́run àdáta nínú kẹrẹ o méjèèjì ni wọ́n máa ń lò láyé tọ́ba wá jẹ́ màláyíkà kú lójú tọ́ba wá jẹ́ lére ọlọ́run àwọn àwọn èèyàn kan yóò mú káwọ́ kú o lóbi ní alága àwòlíyá alága káwọ́ kú nàá wọn lè wọlé àgbà ọlọ́run àwọn káwọ́ yóò mú bẹ̀rù kó yóò wá kú ìdùnnú nìkan. àmọ́ bọ́tọ́ ní pé bàláríkà gbọ́dọ̀ ojú kò sí onítọ̀ nínú ẹni ọlọ́run tó ti di méjì mẹ́rin rẹ̀. Umar bin Khattab ó ní asala o bẹ sẹ́yìn bíbí ó ní bẹ́ẹ̀ ní ti dákẹ́ báyìí bẹ́ẹ̀ bá ti mi lọ sàárè eré ilé máa sá o fàyín yẹ kó fẹ́ tọ́ba ọlọ́run agbẹ́ tó sì gbàgbé lẹ́rú ajẹ́ pé ajẹ́lẹ́kùn bíi ilé ẹ ti gbé mi pàdé ọlọ́run wa tó fẹ́ràn mi wọ́n yẹ kó lè yọ láì fẹ́ jẹ́ pé ọ̀tọ̀ tàdàhùn náà ní àtàkùn ẹni tètè mí lẹ̀ níbi ká yẹ ẹgbẹ́ mi sí o kí n tó lè fèsì rí ayé lọ́dọ̀ ọ̀bà. sọ̀hábà ẹlẹ́kẹ̀ẹ́ àbí ẹlẹ́kẹ̀ẹ́ta sọ̀hábà ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́jì Abubakar àti Umar sọ̀hábà ẹlẹ́kẹ̀ẹ́jì bẹ́ẹ̀rù sí sàkàlùkù náà tó pé bẹ́ẹ̀ máa ti kọ́kọ́ wálé pé ah, àlìjẹ́ náà ti sọ wọ́n ti gbàlejò kí ni àlejàndà ẹlẹ́ẹ̀kan ìrìnlá àlùkùnú tó fẹ́ràn àmàtìlá kéèyàn ṣiṣẹ́ mú o ti jáde o ti mutí o sí kílọ́pù o ti mọ̀ o sí bá tí ó ti tí ó ti bèèrè o ti ṣẹṣẹ náà tọ́ba ní wọ́n mọ̀ táwọn ọmọ tó bá sùn ó yẹ òye ọ̀ràn ti yé wọn mọ́ ó ti gúngbò ó ti pààyàn. ọwọ́ wò pé ẹ̀yin àbá ẹ má wọlé ṣe wá àṣẹ fún un òun ti dájà nù àwọn ọlọ́pàá tó é fún yìí kò tọ́lọ̀ ń bá ń fẹ́rí gbogbo ayé kò lè fẹ́rí jòun. látara bẹ́ẹ̀ ẹjọ́ wọn máa bàjẹ́ èso owó tó ní ìsòtò ọgbà pọ́lọ́ wọn kò lè ṣe kí ni ní pípẹ́ tó bá ní ọlọ́run lè fèrè ìwọ̀n lérí ẹ̀sẹ̀ tí bá tó tó jálá kúlíyà ìbáàdì ẹlẹ́dẹ̀ asọ̀rọ̀ wọn lára àwọn ọ̀húnṣe gbogbo tó bá kẹ́lẹ́ dẹ́wò láyé látàtú mi rárá ti la ẹ má jàdá kó nínú àná ọlọ́run wa inna Allah Allah yaghfiru dhunuba jami'a dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ pátá lérí ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́tọ́ parí sí ọlọ́run ha gbogbo ẹ̀kọ́ fún fáyé ìgbésẹ̀ ìfàgbà kótótó. ẹlẹ́kẹ̀ẹ́dógún túlù àmà kí plan ọkọ̀ ní ayé kéèyàn ṣe márùn ún pé alẹ́ sùn ká má bẹ̀rẹ̀ ká má jì òun náà ní ìdá àwọn ẹ̀sìn yàgàyàgà káàkiri ọkọ̀ ayé ẹni tètè bí ọdún ọdún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àgbájá kètè parí ọdún ìrẹ̀lẹ̀ lọ́dún mọ̀wé ẹ̀ nígbà yìí náà àwọn lápàdà ti tẹ́bí bàbá rẹ̀ ọgbàlejò nínú ìjẹ̀nu ní ọ̀rọ̀ àṣọ kọ́mọ́ ọ̀rùn kan yípo ọdún níbi asọ́pọ̀ láì gbàgbé láì sí gbogbo wọ̀ ọkọ̀ débẹ̀ náà kí wọ́n wọ́n náà gbà yà kí wọ́n máa bèrè pé ẹ̀dá kan sùn wọ́n sí ní wọ́n tẹ́ ta mọ́tò gbèdé. ọ wà ní mọ́sálásí one point two òòrè kọ́ ọwọ́ kọ́lé ọlọ́run nílò àwọn afáàní ọgbà lè lò ọwọ́ anílé káàkiri àmọ́ kò nílé tó ti wájú ọlọ́run ọlọ́gbà lè lò àlejò gbọ́gbà náà ń sọ fún pé tọ́lọ́ yẹn létà lẹ́ẹ̀ma ṣe kí ni lẹ́ẹ̀ma ṣe tí kò fi wá wà lọ́dọ̀ ẹ wà á fi bọ̀dá ẹ lálẹ́ ní o ilé ìtẹ̀ bọ́sọ̀hún yàrá mi lè fún bẹ́ẹ̀ ó lè fún yàrá kan ìdákanu mẹ́fà kan yàrá lọ́sọ̀ọ̀sù bí yàrá kan bá tóbi dáadáa ọwọ́ kan tilẹ̀kùn báwọn ilé láì lò ó wọ́n fowó sóko ọkùnrin tó wá méjì òtó mẹ́ta òtó mẹ́rin òtó kéèyàn pàtàkì ayé wọ́n máa pe mo fẹ́ lórí àwọn pọ̀lísìkì mo fẹ́ pé wọ́n mọ̀ pé èmi sùsùrọ̀ èmi jù wọ́n lọ. mọ́tò táwọn ará àti gègé mọ́tò tọ́lọ́wọ́ mọ́tò tó bá mílíọ̀ fifty million naira. wọ́n ní kaba ní talọ́sọ mọ́tò yẹn wọ́n ò sí dá mọ́tò wọn ni lílù tí wọ́n máa tà náà lọ́wọ́ yìí mọ́tò twenty five million àǹfààní débẹ̀ èmi ọ̀sán amẹ́ríkà ìfọ̀nílù sàwọ́dúró wa mọ́lá amẹ́ríkà táà ń jẹ ẹ̀kọ́ àtàkàrà yìí. gbogbo tó tó parí mọ́tò náà àti bọ́mbà àti fóònù àti wáyà àti lẹ́dà gbogbo òkúrò ní wá mílíọ̀n lọ. twenty four million tó kù owó kíkí owó pẹ̀lú wọn mọ̀ pé ìtawà ń lò ìlétẹ̀ ìdí ìlétẹ̀ tàbá dé òkè ṣàkóso wọn mọ̀ pé àjùwọ̀n lọ